sísá lọ bá a rí wọn. ẹ jọ n tó ṣe mí ojú lásán. ojú lásán báwo kí ló ń ṣẹlẹ̀ ta ló ń ba yín jà ta lè bá dùn kan. èwo nínú yín ló jẹ́ wọ̀. kí lè wọ bí a ṣe báyìí. ló tàpá sófin tí mo ní ẹ gbúdọ̀ ṣe o èwo nu yín sí ẹ má bínú ah, mú kọ́ lọ́ọ́ ṣe ṣìṣẹ́ ni o ìmọ̀ọ́mọ̀ ṣe mímọ́ tẹ̀lé bàbá mi jáde ni ah, ó dẹ̀ ń jẹ́ mo dẹ̀ níjà jẹ́ kí n jẹ́ o máa rántí ọ̀rọ̀ sẹ́rí kíbá mo sáré lọ bí ni. ó wá bí gbogbo ẹ̀. Ah, mo bí ibọ̀ díẹ̀ wà ń bẹ̀. ìgbà tó ti ń ṣe love love pẹ̀lú ọmọ yẹn mo ti fura kó máa gbà wọ́n. mo bí ìmọ̀ọ́mọ̀.